ọlọ́mọ sáàsà ní wà láàjọ́ rẹ̀ sídàmà tí a tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òrọ̀ ọjọ́ iná ṣẹ́rọ ohun masá ilẹ̀ jà iléyà tí a sáwà Sheikh al-Mujaddid Muhammad bin Abdul Wahhab tí a sáwà Salih bin Fawzan bin Abdullah al-Fawzan tí wọ́n ti ẹ̀kúrẹ́ rẹ̀ fún wa nípa rẹ̀ sàwọn àfáàná lẹ́sìn rẹ̀ ọlọ́ọ̀bà àwọn bẹ̀rẹ̀ ọba jíkú yíwájú láti jẹ́ ọlọ́run jẹ́ àlè mú lò kó sì wọ́n láǹfààní láyé àti lálẹ́kẹ̀yàmà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah bí tá ti gbéra ní òwúrọ̀ yìí ẹ̀nà ni page 241 كان من اختصار الجاهلية الباكية في بعض هذه الأمة àlàyé tàbí àti gbogbo inú ìfisí àwọn jàìlíyà ìwà wọn ìsìnkí wọn ẹgbẹ́ albákiyà fi ráàzì ọmọ fi dáadà ìsìnkí lára àwọn kọ̀ọ̀kan lọ ọmọ tí ma ń bá kàbí kó má sí ilé mẹ́sí sí jà ilé àní ẹ̀dẹ́ni ẹ̀dẹ́ni tí ìsìnkí bá wọ̀rọ̀ yẹ̀ tó wáyé kọ́ fọ́ọ́mọ́ tó bá fọ́ọ́mọ́ òbí máa pa báyọ̀ pé nínú àwọn ìsìnkí àkìsí àlòjà ilé yà albákiyà fi dáadà ọmọ ìrírọ̀ sí kù láàrin olùmọ̀ yìí wọ̀láyé bí bá wà wọn títí ẹ̀rí pé ọdún bá sànú ọlọ́ọ̀bá ń bẹ̀ tó látàrí ọ̀kan ọlọ́ọ̀bá kẹrìnkẹrì kẹrin masáìlú sáàbì a ìsáàmìnà masáàsíkà wà samanun office own sáàni 87 58 59 90 ló bẹ́kọ̀ wáyé المسائل السابعة لما في ثمانية والثامنة لما في ايش والتاسعة لما في ناين ناين والتاسعة وثمانون وتسكن لنا نين بالقرآن àwọn ẹ̀kọ́ tó bá bẹ́ẹ̀ kọ́ wà nù bí bí mẹ́rin lọ́fẹ́ àpapọ̀ àwọn alámọ̀ nílẹ̀ mẹ́rin náà dẹ̀ ni alfahari bil asaabe kíyàn máa fi ìdílé wọn ti káàrí ìbí ọlọ́mọlágbájá ọmọlágbájá mọ́yọ̀lá zari ilé rẹ̀ pẹ̀lú ara yorùbá pẹ̀lú ara àwọn mìíràn àmọ́ yorùbá gbà pé àwọn nìkan mú lé ọmọ lọ́nà ọmọ ayúkú wọn nílé wọn lọ́nà ìdíwájú náà nílé wọn àwọn yorùbá gbogbo àti òun ní asẹ́lé ilé ọmọlọmọ lọ́nà ọmọ aládé wọ̀tánú sílẹ̀ ansáàbẹ̀ kí ẹ máa bú ẹnu àti ìrùn àmì ìgbé àwọn tánì àwọn ẹlẹ́wúrẹ́ àwọn tánì àwọn àjẹkú tó mú mi àwọn ẹ̀rẹ̀ àzá kí ẹ máa bú ẹnu àti ìrùn àmì nọ́mbà 3 alẹ́ ìsìnkọ́ ó bin ànúwá kí ẹ máa sọ ìràwọ̀ báyìí náà ti yọ òjò ọ̀rọ̀ àwọn báyìí kí ẹ máa bùkátì àwọn ìdìbò kan báyìí nígbà pé gbà nígbà fàdílé mẹ́ òjò ọ̀rọ̀ wọn ni yá àkíó ẹlọ́lùmẹ́yì kí ẹ máa tó kù bá kí ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn bí à ń dáná ń jẹ nǹkan kan tó ti yánà ni búra kan tó pé àwa Yorùbá ìpínlẹ̀ àti pàdánù bí olókùn ti orí orí orí àwọn arákùnrin gan láì mẹ́rin ọmọkọmọ 14 years old olóògùn ọlọ́ọ̀bà kó tó ti bẹ̀rẹ̀ jẹ́ǹde ráìtì ti lé ẹ̀rọ tó ní ìṣẹ̀lẹ̀ ojú tó ní sáàbù ráìtì wọ́n á ní kí lórí zim ó ní òkà ah, tí ìbá ọmọ 14 years old ní jẹun níbẹ̀ iṣẹ́ wa wájú yìí nù iṣẹ́ láyé ṣe iṣẹ́ ẹ̀kí kọ̀ nìyẹn ọlọ́mọdé àfọwàṣe àwọn egungun báwọn yẹn kọ́ wọn kéwù àwọn àdákẹ́ ara wọn a máa fi tiwa ìnáma à ń tẹ̀ mọ̀lá kẹ́rẹ́ lọ́sà aláyé bí mo sọ ìkẹ́ ó di yé wa wallahu ta'ala alam ìṣe sí yìí ìṣe sí àwọn jahiliya ni àfáàní albáàkìá ìbáàrí ààrẹ ọmọ ọlọ́mọdé kó fi kù lára àti بايلا هي بني عشر في هذه مسائل أربعة من مسائل الجاهلية بني هو يقبل يعني إنه هو تسيا ولا مكان جون واقف يجوني قال صلى الله عليه وسلم يجعل يلون دان تقول سبحانك أربع من أمتي أربع في أمتي من أمور الجاهلية لا يتركهن يتركهن يتركهن, يتركهن arba'u fi ummati idan yi wa nuna al'umma mai tuwon sai min umuri jahiliya inda in ti ta makifiri john makifiri john masu ruwe ya turu kun hunna al'umma mai mafi wale a makannu al'umma mai mafi wale al'akaru bi ahsab kuma fitile tara yiwa fari yiwa lagbaja wani giwa ma giwa o ma kini kini kama yi razalik واتانو في الأنساب ما بنواته ماريابو هذا ما كان بدلي بنو ما كان نعم أصابوا أصابوا أصابوا أصابوا يفوا الاستلقاء بالنجوم ما ما أوان والنياحة على الميت ما بين كده ما برجت أقوى ما إلى ذلك هلا على فترة اسمعيني والفار بأحساب كما سفار كدود ليلي فخر الإنسان بأمداد آبائه وأجداده دليل وني بزبار كده كنا عليه وكنا يوبا زي كوني وكنا نقوى كما ọ̀sọ̀ ní àdúgbò ọ̀kan ọ̀sọ̀ ní kí lé yìí ilé ti wà yìí ó di wà ìdílé nù àwọn bàbá tiẹ̀ ṣe ọyọ́ ló sọ pé ọmọ ìjáde àbá sí yí àwọn bàbá rẹ̀ wọ́n àjáde àwọn bàbá rẹ̀ á ọmọ ìdílé wa ní báyìí báyìí báyìí ó di wà ìdílé nù ìran ni pé á ìran Yorùbá bí àkàkà ẹ̀ bọ́ dísman mo rántí ọ̀rẹ́ dáadáa gbá ní sí yìí bọ́lá igi tó bọ́lá igi fa ní nàìjíríà ìbálòpọ̀ jù ẹ̀ púrẹ̀ ó ní wọ́n káwọ́sá tó káwọ́sá fúlàní ó ní kó fẹ́ fúlọ̀ tọ̀ fúlàní lọ́tọ̀ fúlàní wà lọ́tọ̀ ní yorùbá it's not explanation it's a race ẹ̀rọ bọ́lá igi gbọ́ ẹ̀ lọ. náà sí abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ó lè tẹ̀lé ìṣèjọba election nínú ẹ̀ka sí yẹn nìyẹn ó ní yorùbá ìṣẹ́jà tribe ọ̀dá mi ní ti tribe ní yorùbá ó ní kó bá wọn pẹ́ òun kan lọ́rùn kọ́ ìdí àbá mi ìdílé ni pé ìdílé wọn ilé ilé bá sọ̀rọ̀ ilé kíkà kíkà wọn máa yàrá lálẹ́ bàbá rẹ̀ wọ́n gbé amjad ọládùúgbé àwọn bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ ìdílé wọn ní ìdílé rẹ̀ ó díẹ̀ wà àǹsáàbù ní ẹ̀mẹ́ ní kíni ìran wọn ó díẹ̀ wà náà nọ́sílì wọn náà ìgbàkàrà di kíni àtàrà ìsọ̀rọ̀ ìsánù bí àmì jáde àbáyé kí ma fi ọlá àwọn bàbá rẹ̀ sí fàárí wọ àjídájì àwọn bàbá rẹ̀ wọ́n á zá mi bí ní jahiliya ilé ìsú sí àwọn ẹ̀sìn àwọn jahiliya ní dáwọn bàbá fàárí ni jahiliya ọlọ́ọ̀bà kó sanuwa wọ́n ń wà bí ẹranko wọ́n wá ń di ọtí báyìí nìkan ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ ẹ̀lá pípé wọ́n dábí pé wọ́n tó bẹ́ẹ̀ kó wá gbé apá yìí nípa rẹ̀ kalẹ̀ báyìí ẹ̀kọ́ sì ti pé àà ah, èmi lágbọ́jọ́ máa lágbájá bí arúgbó máa ọmọ mímò thank you very much èmi iléwájá sí nílé yìí lọ ní ìsìnkì àpárá ìran yìí àti ìran yìí fún ajá for five years ó ti kẹ́nìkan mú kí ó ó ní gbogbo ẹ̀kọ́ òun ó rí eyín àfúnà ìṣẹ́lẹ̀ ah. bí ọmọ ọdún sí ilẹ̀ mọ̀kù ní wọ́n sì ní bí ẹnu ìjọba pé àwọn akẹ́mọ̀kù ah. ah, àmú ní àdó ẹ̀yà àpáàlọ́lá àfẹ́lọ́bí kò kí ọmọ mọ́díbò àti ọ̀rọ̀ wá sí ilé nù ó ní bẹ́ẹ̀ mo sọ pé àwọn fúlàní ṣe máa ń ka àràbíyù nínú àwọn tíra àwọn lárúbọ kọ fúlàní jẹ bẹ́ẹ̀ ìṣe sí wọn parí fúlàní kò sí sí wọn a àti sọ fún yóò ló ń jẹ àdúgbò mbẹ wọn àdúgbò mbẹ nígbà náà nígbà tàbí bẹ̀rẹ̀ ni àdìmọdé mi àdúgbò mbẹ fúlàní ẹni sọ̀rọ̀ ẹfọ à ní òun àwọn àti kéré gà mo ní kílódé wọn làwọn wọ plane là àwọn dúkòó ní plane gbọ ẹnu wọn gbọ ẹnu ń kọlẹ ní dáńlá mi káwọ à wani ba ku da Allah da Allah kana da naka a cikin girgin sai ka kuke da dariya kuma abin da ke bi tunani ina tunani wannan girgin inda ke musamman nan sai ah! fadi sai fadi cin koma gefe duk da dariya lalle girgin sadi ke ka koma gefe duk da dariya ibi wà nù rẹ̀ sọ̀hún ibi wà nù rẹ̀ sọ̀hún wọ̀lá ẹ̀ gbogbo pé ó di ọlọ́run bọ́lọ̀ ti fún wọn nù ọlọ́run ara bí yóò gẹ̀ nù pé àwọn sábẹ́ mùsùlùm ní wọ́n máa ń dùn nítawọn ara bí yóò bá wá bá wọlé wá nítawọn máa ń sin nítawọn lè béèrè yóò tó bá ìbèrè bẹ̀rẹ̀ àwọn orí àǹfààní ìmọ̀ ń pa rẹ̀ táwọn máa ti ju àwọn sábẹ́ àti ìjọba ọlọ́ba àtẹwọn wọ́n ti jẹ́ àlejò ìgbà àlejò ìsinmi sí lórí ìrùbà wọ́n kí ìrùn òzó rẹ́kà mẹ́rin wọ́n lè kí rẹ́kà méjì ó lè wọ́n sì lè sọ pé ó méjì làmà kí sálámà àwọn kan sálámà kó làwọn ìgbésí ọjọ́ jáde lọ ara bí wọn àbá ògùn lórí ẹ ẹ ẹsẹ ìlú rẹ lọsọ rẹ́kà mẹ́rin lẹ kí orí fún wa wọ́n sì lẹ kí iṣẹ́ ìgbà gbígbà nẹ́bí ni àdúgbò àyè ti wá pé kẹ́lẹ́ ikú alábìrin ni gbàgbé wá yóò ti wá kẹ́lẹ́ ikú ah, ọlọ́kọ̀ tẹ̀lé ń bẹ̀ ọkùnrin àti ìbá ọkọ̀ tẹ̀lé ń bẹ̀ nígbà tí káwọn sàrè gbé gbọ́ oníbẹ̀ méjìlá méjì yókù ó di méjì méjì yókù ìgbà sáwọn ọjọ́ àtọ̀gbàdì ó di wa àwọn èèyàn wọ́n lè jùmọ́ ọ̀nà àràbí wọ́n lè àwọn ẹgbẹ́ ọjọ́ ní àràbí kí ni àti kọ́kọ́ lọ ní park ìbírí wọ́n sì ní agbára ní fàáfí monavik ọlọ́ọ̀lọ́gbọ́n wẹ́bẹ̀ ọlọ́ọ̀ tí kẹrin tó fọ́ ọ̀dẹ̀ fà àwọn olùdíjú àwa kẹfẹ́ mú bọ́ iṣu àwọn yẹn ń tó nínú lárúbá New Zealand àṣà ní New Zealand ọmọ adéyọ ní iṣu àwọn yẹn ń tó nínú sáà ní kúmọ́ wà. وهذا من دين الجاهلية إليه تسيئة وجاهلية يسيئون ينه لأنهم كانوا يتبعون في منى سوق عدن منى أدري إيه؟ يدل ويدل ويدل أن يذكروا الله كما تمر في عاج هنا مسيحات الجاهلية ثم عاد منى بدل أن يذكروا الله عز وجل يذكر بسيء الله وأكبر الله وأكبر لا إله إلا الله الذي رجع الله بعين يذكرون مفاخر آباء يقلوا مع النباري يقولي أنا كوي بابرة شهاج كل ما سعاد دول مكوا بابرة شهاج لبيك اللهم لبيك لبيك لما في بره بابرة شهاج لبيك حجا بتفوع أو تحمد لبيك اللهم الحاج لبيك اللهم لبيك لبيك لبيك لبيك لبيك لبيك لبيك لبيك لبيك لبيك kíni sí ẹ̀rẹ̀ ní ìgbàdúgbàdé bí ìjọba sùkò ìṣèjì ìlànà ìkàlẹ́bà sọ wípé ni Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd ilé ẹ̀rọ aṣọ títí sí ìpàdé ìdíkìlì mẹ́ta fẹ́ kù ní ìlànà ó di wà ìjọba táwọn máa ṣe ìrántí ọlọ́wọ́ ni wọ́n mufakara ìkúrò سبحانه سبحانه وقال الله تعالى قال ربكم فإذا قضيتم مناسككم فقر شيء عادي ما كنا لما قر شيء عادي فشيالي الشواي من لما قر شيء عادي فشيالي فاذكروا الله ما شئت لعبة قد ذكركم آباءكم دعوا إليه ما تريدون أن تروا أو باين أو أشد ذكرى وبيت الداج شو ذكرى جنونه شئت لعبة فالواجب ذكر الله عز وجل ذكر يعني كما في مثل الله سبحانه وتعالى ليس ذكر آباء وأجداد كل ما كان بابا بابا وكان في الأنصاب إما ابن وتلو جلم يا إمامين بأن يقول أن يقول قل فلان ما له من أصل ولا وجاء هنا هم هم هم هم fulan ọmọ òfurufú àwọn ọmọ ọmọ ọmọ òfurufú òfurufú atẹ́wọ̀n wọn atẹ́wọ̀n bí wọ́n bá ya ilẹ̀ ha ìbílá ní ọmọ òfurufú ó di èyí òfurufú ti agbẹ́yàn ó di èyí wà ṣe yàrá afulan lẹ́yìn lọ́wọ́ asu fulan min kabila tun bita fiye asila ìgbìyànjú ọmọ nílé àwọn yorùbá ní mọ́sílẹ̀ fún àwọn ibò wọ́n àwọn ibò ọmọ ẹ̀kọ́ ọ̀pọ̀ ni wọ́n ẹlòmí máa kúrò rẹ̀ pé nígbà mú guinness tó bá ń fi gí lura wọn ní àwọn fọmọ sí gí lọ́rọ̀ àwọn ibò fọmọ ọjọ́ ni inú ẹ̀jẹ̀ ọlọ́run tó gbà ní wàhálà yìí dáwà yìí oríṣiríṣi ọlọ́run tó gbà lọ sí adama lónìí ara o sí adama lọ́wọ́ kó sábà báyìí ní ọmọ adama ní gbogbo wa gbọ́lá ní adama ní gbogbo wa ó ní ẹni ọmọ dúdúwà ọmọ dúdúwà ń bọ̀ wá táwọn kò láwọn kan jọ wá àwọn kan ní jùlọ àwọn kan kéré sí ẹgbẹ́ mọ́ tó dé táwọn kan ní pẹ̀lú ọmọ ọgbọ̀mọ̀ ara ọ ẹgbẹ́ jẹ́mọ̀ dúdúwà jẹ́mọ̀ dúdúwà àwọn adama bawa, bàbá wa ọmọ ẹlẹ́gbẹ́ àdàbí lẹ́sìn àwọn àdàbí máa ń kí tó ọ̀pẹ́wà fa ìfẹ́kà ìdàpọ̀lá adẹ́màwà ọ̀pọ̀ nítorí adẹ́mà tò ní nítorí adẹ́mà tò ní ẹ̀rán bú bàbá gbogbo wa bí adẹ́mà náà ní bàbá gbogbo wa bú bàbá báyẹ̀ ló sọ fún wọn ni ṣíwà wà ní ẹ̀rán títí adẹ́mà jẹ́ ìwíwù ọlọ́ni wà alẹ́mà aláwọ̀ adẹ́mà kí onígbà ọba rí alámọ̀tà náà orí tòun ní ha tí ọba rí alámọ̀tà náà bó ní orí tòun ó rí ẹ àbáyẹ lé o àbáyẹ dàn ayọ mo ní gírí máa kéyì ó ní mo ní gírí máa kéyì náà ó ní mo ní gírí máa kéyì kò fi lówé rà nìyí ó ní wàá wíwá ní wọn kó kí ká wọn lọ ọ gírí máa kéyì rẹ ni ó ní kó àwọn gírí máa pa wọn bọ̀ sí wọn wọ ọmọ gírí máa tẹ̀lé ní green market mo fi wí láàrin ó ti mọ́ wọn láti máa ń bọ̀ wá síde ní àpapà ń ṣe wáàzì lọ tí wàá pa wáàzì tì tí wàá ní aláàjì lágbájá ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ máa wọlé kí ni ìfẹ́ o ní ìfẹ́ ìbá dé ọ̀rọ̀ lọ́mọ ìfẹ́ ojú ẹ̀ lọ ojú ọgbọ́ ọgbọ́ tó ọgbọ́ tó ọgbọ́ máa bá tiẹ̀ lọ ní ọmọ ẹ̀rọ ọ̀la àwọn tí wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ fún wọn.

قولي ان فلان من كفيلة ليس لا ليس بهي كفيلة هذه ما توما نكلة وهذا ما ناء تنقص آخرين ولا تنقص آخرين اسمع في أنا جبر أعمال مين والله جل وعلا يقول جل يا أيها الناس أيني إنا خلقناكم من ذكر وأنثى وهذا لا ترى كوكزو أبوك زو جعلناكم شعوبا وقبائل حتى ينرد يلرد اعتناهما تعارفوا كلمة برا كلمة مراهن إن أكرمكم عند الله أتقاكم إن أكرمكم عند الله ينرد الله إنه ينرد الله وناني يجيك الله بجلو والاستقاه بالنجوم ونانا كي إما أروجو أبي ما فوجو قلوا ما يراوه اعتقاد أن المطر بدنا كان نيا ديوكا في نيا بقوي وترى ينزل من تأثير طلوع النجم أو غروبه لا إما تيا وايد وو كوجو أرو إما تيا وايد وو كوجو أرو ويلي هذا من دين الجاهلية بلي وانو سيستم الجاهلية فالمطر إنما يحصل بإرادة الله سبحانه وتعالى دوما روني قالوا بلا بصني الاستعانة وهو الذي ينزل الكيف قال الله سبحانه وهو الذي ينزل الكيف وما بعدنا باتين صوت يقال من غير ما قنطوا كما جسم في أسليه بما أنه عن صنفة بشروس رحمة يوني فهمها أنه كاكري أهو جسم العلوم الذي قدام فوق نوبة فالله هو الذي ينزل المطر بإرادته ọlọ́wọ́ bá náà ní ẹrọ òjò pẹ̀lú ìrádà rẹ̀ وحكمتك أتي أقماري ينزله كيف يشاء سبحانه وتعالى مجمع نسق على بيت السني تليفونه تليفونه ننزله على الأرض ولو با يلا سؤال لك يمنع منه أرض أخرى لمن يلوه لفلده أما تأو باي أما دوره بارو باي أما تبكني أجيب لا إذا واجب أدوات ما رلو أدي بمن سلمين wọ́n ti fẹ́ lọ́gbà mi yọ kárí akọ́lùkà mi náà yọ kọ̀lọ̀ sí gbàdà alékọ́lùkà mi náà ìtàfi bí lọ́rin ìlẹ̀ ẹ̀rọ ni àkọ́ sí gbàdà akọ́gbàdà lọ síbi rèé alékọ́lùkà mi náà bí kẹ̀kẹ́ àmọ́lá òbí ẹ̀rọ náà gbogbo mi náà lọ lójú báyìí ní òjò làbí lọ sí ní òjò làbí sí ó di yé wa bọ́ ẹ̀rọ ni throughout قولي وعلوه باني قولوا ما قد صرفنا بين صرفنا بينهم ولا اتني لا يا راي لا ميوا يذكروا قولي بس ما سنتي فأبى أكثر الناس إلا كفورا خلق يدر ماري يواكفر يعي مورينا وزيوا الذي يتأكد أن طلوع النجم أو غروب النجم كثيرا في نزول المتهر فالذي يتأكد إذا كان يبيو كان دون بابو أن لطلوع الشمس رزق النجم كي دين يو سبا إراو آه، أو غروب النجم أبيب و إراو تأثيرا في النزول المسجد ما مدورا فهذا اعتقاد الشرك إليه نوع الدوكا تدعوا في شبيني يجب التوبة منه إذا كان توبة ويجب نسبة النزول المتر إلى الله عز وجل jalla wa ala kílẹ̀ máa kọ́ lọ́wọ́ bá nìkan nítorí ọ̀rọ̀ bí yẹn bẹ̀rẹ̀ ọlọ́ba ẹlẹ́ẹ̀kẹ́rin bẹ̀ níyà àti alàlùmẹ́yì wọ́n ni kílẹ̀ máa bára jẹ́ tuntun bá kú tẹ̀kóònù fìlìkọ́ọ̀lù yìí máa tó pẹ̀lú ọ̀rọ̀ bá mi kristo rọ́fà south iṣẹ́ máa gbé oṣù tó wọ́n ti ní ẹ̀mà wí ìfẹ̀bàrájẹ́ ìfẹ̀bàrájẹ́ ìfẹ̀bàrájẹ́ kò ní sọ̀rọ̀ ìbínú ọlọ́wọ́ba múlọ́wà àmúlójú ẹwà ìṣẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ ma ara sí lẹ́yìn ẹgbẹ́ máa rò yóò fún bí i kí a mú gan ní ilé máa jẹ bí inú wa wà nìyí láì sí rẹ kò sí wa ó máa rò yẹn ó di nírò ìpínlẹ̀ àìkíkẹ́ kò mẹ́ kò wọ́kún yẹn máa rò yẹn bẹ́ẹ̀ ní ní bẹ́ẹ̀ rà láàrin àmá kẹ máa sọ́dá pé òun kan ní kẹ máa bẹ ilé yọba mọ̀ ṣẹkùn bí fíl nítorí ṣẹkùn yọyọ òun náà ní máa ní kó kí mi iṣẹ́ nìyẹn máa ti ṣe ìdí máa fún yọrọ kẹ́kẹ́ ní ìfọ̀yà ọ̀bọ̀n àìlá ìdíyẹ òbí ni bídà kù àmá bíbá bí ma fura yẹ kó ma fọ gbára rẹ kó ma gbára rẹ kó ma fọ wẹ kàníyàtò min bá irìdùnú ó wà náà wẹ̀ sẹ́lẹ́lá lára sallallahu alaihi wa sallam kí wọ́n bá yìí pé anáhìyàtò ẹgbẹ́ fi níyà ìdálá tọ́tù tí ó bá túbá tí ó bá túbá qabla mawtiha síwájú kútókú ọlọ́run rí fẹ́ẹ̀ sí obìnrin nìyà eléyìí ọ ìṣẹ́jú lágbára fa ìṣẹ́jú lágbára ẹwà àdìsí ẹ̀jẹ̀kọ̀ ẹ̀wọ̀ ẹ̀bùlà mọ̀ òtí ha jìmírù yẹ ìṣirò kiri ìṣẹ́jú ó àbí ọmọbìnrin ní ìgbẹ̀rún ẹ̀dàkùn ọkùnrin tí ọwọ́ náà dìjà ọ̀nà àdìsí ń ìbẹ̀rù bá kí ẹni àwọn obìnrin nílé ìgbà rú yóò báà lè mú wọn dojú àwọn tí máa ń gbàgbà ní àwọn tí máa kọ̀ mí kan àwọn ìlú máa ń fẹ́ ọ̀rọ̀ sí ó di wa ní ìtọ́kùnrin bá ti bẹ́ẹ̀ náà bí ọ̀rọ̀ àlóyé bí ìkùnjẹ láàárọ̀ àná ní kàbálà àwọn sọ̀rọ̀ rẹ̀ ìfọwọ́ béèrè nígbà ní pépà ìdára béèrè nígbà ọ̀rọ̀ ọ̀rùn mà àwọn sọ wá ní à àtàtà ọba kàbálà nù ìjọ tó ní ọba kàbálà ọba ní àfáà tẹ́rẹ́ bìí ẹ̀rí àfáàlẹ̀ nínú ọ̀ ọmọ wé ìjọwà ní ẹ̀yìn ìfàlẹ̀kẹ́ ní o ìrìnà onímì ètò àmì pé kẹ́ẹ̀dá rògbọ̀ sí àmọ́ dáa kẹ́ẹ̀dá rògbọ̀ sí ẹ̀yìn onílọ́wà ní ẹni onílọ́wà ní ọlọ́run àfáà lọ́wà lójú ọmọ akọrin kan ìgbọ́ ìkan náà olúwa ìjọwà ní ọba kí orí bọ́ rẹ̀ ìdí ìkọ́wé láyé lágbà oní kòwé lára ní kò ní irúgbà ìṣẹ̀lú pọ̀pọ̀ ẹ́kọ́ lórí nìyẹn mú ní ẹ̀yẹ ó tó tó tó kọlọ̀bọ̀ lọ́pọ̀ ya bìí níta ní àwọn àbúrò ó lè wí pé wínú ní àwọn bàbá òsì kọlọ̀bọ̀ àmẹ́kọ̀dá ẹ̀yìn ẹjọ́ obìnrin ní máa lọ́nà ẹjọ́ obìnrin wọ̀láì wọ̀láì wọ̀láì àtàyè kí ló gbọ́ ọkùnrin máa ń fanu ma ọlọ́run láàánú rẹ̀ ah! mo ní afá ìtura ó fi wá mú mi jù kúrò ní ìlànà mi ọ̀rọ̀ mi ò mọ̀lẹ́ wọ́n ò fi kí ni ìhójà rẹ̀ tí ó ń kàn sọ̀rọ̀ ẹbí rẹ̀ látàbí ọ̀lá ọ̀jà mú jà wá ó ní ìhójà ni pé àlẹ́bí láàánú gbogbo ọkùnrin náà sí bí obìnrin ó sì láàánú gbogbo ọkùnrin obìnrin náà sí bí ọkùnrin ó ní gbogbo ọkùnrin náà sọ̀rọ̀ mọ́ rẹ̀ ọjọ́ ìbẹ̀rù túnbọ̀ tí lánàá rẹ̀ orí àmúwá fíkọ́ orí àmúwá ọ̀láàrí orí àmúwá ọ̀láàrí ọlọ́lọ́lá náà ọkọ̀ orí àmúwá ní àbà àfà sí olùtọ́ àwọn wọ́n máa ń kalọ́ wáyé ẹ̀bí ohun tó sọ́kọ̀ ní pé ànábì lánàá gbogbo obìnrin máa ti gbọ́ ọkùnrin gbogbo ọkùnrin náà ti kọ́ wá wá àwọn wọn ní kókó tọ́ sílé lókun pé kẹta àwọn obìnrin ní ara ọ̀ àwọn obìnrin ní wọ́n máa pọ̀ jù tí ọkọ̀ ọ̀yọ̀ bá kú dé lọ́pàá sí mẹ́sì ẹ̀sìn ìrìnsà àmọ́ sọkùnrin àti obìnrin ọwá ní obìnrin níbi ìfọ̀tọ̀yà ìwọkùnrin àfọ̀tọ̀yà ọwá náà bẹ́ sínú ìtọ́lọ́ọ̀bà yìí ó dí èyí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà náà jẹ́ kẹrìfẹ̀ ní ọlọ́ọ̀bà obìnrin náà bara jẹ́ ìdá lẹ́nu títù kó bẹ́ẹ̀ ọ̀gbà mọ̀túnmà ẹ̀kọ́mọ̀ yóò mọ̀ kíyàmà yóò dìde ní ọgbà kíyàmà wà rí àṣẹrùwà tìbáàl ní kìtìrán yóò wò fòfòrin ọ̀gbẹ̀rù omi jẹ́rù ilẹ̀ wọ ẹ̀wọ̀rin yóò máa fún máa láà yóò máa fún máa láà ọlọ́run kó sànù wa ọ̀nà ahíyà tó kọ̀ síra nǹkan bá ẹ̀rọ zọ̀nà àwọn náà yà pọ̀ àti kọ́wọ́ yẹ owó dákàrẹ̀ kan lọ́wọ́ àánú àwọn kàbá ìrìn ìdùnnà kí ni kí ni madana bí òkú kí ni ẹ̀rí kí ni madana bí òkú ibrahim abdulrasheed abdulrasheed mo ní ìpàdé wọ̀n náà hìdù kàkíra ìbẹ̀yẹ̀ òkú náà kọ̀ mi wá ń sọ mo kẹrọ ọ̀rọ̀ mi lórí ẹ̀ pé kí ni kí ni madana bí òkú kí lẹ́rí ìlú òtìdáàdì òtìdáàdì àà ẹlú àwọn akínyẹ̀rọ ìlú ọwọ́ gbogbo ìlànà ti wá kíákíá jù sáájú àti ìṣẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ sáájú àti ìṣẹ̀lẹ̀ tó wà bẹ́ẹ̀ èmi kọ́ tó bẹ́ẹ̀ wọ́kọ́ tó bẹ́ẹ̀ àwọn ọmọ alẹ́ kíwà nẹ́bì ló tún bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ni láyà nẹ́bì Muhammad sallam àdìsí kí ni kúrẹ̀ yẹn Yunus kí ni kúrẹ̀ kí ni kúrẹ̀ ẹ́ ní wọn fún ẹ̀rọ ṣáà ẹ́ mọ̀rọ̀fọ́ àmì ọ̀ tàbí tí ìsàmì àjẹ́ ìsìlágbàwà láti náà àbẹ̀sí ìsòkè mọ̀ọ́kò àmọ́wọ́n lọ pé láyé àdíjẹ́lá kílẹ̀kù rẹ̀ ọdíkùnmọ̀ ìkòsínú ó di wa nígbà pé láyé àdíjẹ́lá àwa o kìkìkì àsìkòlíjẹ́lá kìkìkì mi láti àfún rẹ̀ ni ó di wa ẹ̀mọ̀ adára bí òkú mẹ́yà àwọn èèyàn rẹ̀ sí صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من بوبوي هذا من بوبوي ọlọ́mọ jẹ dáadáa ọlọ́mọ ti kí dáadáa ṣẹlẹ̀ bí abúlé ṣẹlẹ̀ sí wa ṣẹlẹ̀ sí ọ kó ká tọ́ àwọn ní ọkọ̀ gọ́gọ́ lẹ́yìn náà àgbéjà lánàá àwọn òṣè dúró àwọn èèyàn tá èèyàn rẹ̀ òṣè dúró àbáwọ̀ abọ́ tó dúró kún mọ́mọ́ ní àwọn òṣè àwọn ó yí jẹ́lẹ̀ kò síwá àzìfò ya kò síwá àzìfò àwọn àmà tí a ti àwọn ìyára lórí ẹ́ àwọn gbogbo yìí ní ọ̀n gara ìjọ àwọn dáhùn sọ́kọ́ ẹ̀họ̀ àríkí ọdún ẹni kò síwá àzìfò máa mùsùlùmí máa láti yóò bá mú o wọ́n ẹ̀rọ ṣẹlẹ̀ ọ̀dọ̀ amẹ́bìnú ìdílé láàdì ọlọ́wọ́ kò sí àtọ̀wà ó lè lọ nìyẹn ó di ẹyin ẹ̀rọ ìṣọ́gbọ́n kan akẹ́kẹ́ mọ́tánà bí òkú náà wà nínú ìyá ha wọ́n ni aláwọ̀ sàmì ti tẹ̀ abdullahi sahabi jarir abdullahi bin jarir ló sọ̀rọ̀ ìfowó ayé ní sẹ́lẹ̀ gbogbo àwọn ọmọkùnrin lọ sí ìlú tí wọ́n ń dáná ní ibẹ̀ wọ́n gbé yìí kú jẹ́ni irú wọn ní wọ́n dìde láti kíyàwó pẹ̀lú aṣọ orin ni tí wọ́n gbé máa wàlà kò má tún bá yìí sí ìwúrò ó ní abẹ́rẹ́ bẹ̀rẹ̀ tí ìfẹ́ bá máa kẹ́kẹ́ kẹ́kẹ́ kéré ni wọ́n yàrá ìkú bá eré ní àwọn ọ̀nà ọ̀rọ̀ àwọn bí ẹ̀sọ́ Yorùbá ni ẹgbẹ́ Yorùbá nílẹ̀ akẹ́kẹ́ ti pọ̀ ṣe fáwọn òbí là ń sáàmù àmì òótọ́ ni ìlà kí o bá nílà ka ẹ̀ lẹ́yìn Ọlọ́run sàrọ̀ bí a kí máa kí lọ, ẹni tí máa bí àwọn kan nù. نعم خلايا كثيرة من كبائر الذنوب اتلالاني وهي من أمور الجاهلية نوع من سياسة الجاهلية والواجب الصبر واحتساب وذلك يسروا كده نبي تقلوا سيلسا ولا يدخلوا في عاد البقاء على الميت ليه يمكن أن يسروا ليه يمكن أن يسروا ولا يدخل في هذا البكاء في هذا البكاء الميت صبر بين قوانين يانتي كما كوكا صبر به kọ́kọ́ ma fọ́tọ̀ ya yéé ilé ni nìyà ó bí wa ìdàtọ̀rọ̀ ni yé lẹ́nà owó lẹ́sẹ̀ ìlú ìsìkáyì nígbà mi ẹkún yẹn gan wọ́kọ́ lọ́wọ́ olùkọ̀túrẹ̀ olùkọ̀túrẹ̀ ẹkún yẹn tí wọ́n bẹ́ẹ̀ dájú ọmọ ẹkùn tìtìtì àbí ẹ̀kọ́ ni nìsàn an yi habisa hu sadu والنبي صلى الله عليه وسلم بقى لما مات ابنه ابن ابراهيم صلى الله عليه وسلم قال في يوم مات ابراهيم هل كان سكون قال ان العين تدمع اه قدام وامي والقلب يحزن ان وبجاء ونقول الا ما يرضي الرب ان آه كم كمية بتلو بسيره إن بفراقك يا إبراهيم لمحزنون إبراهيم ذي ولا إنو أبدا إبراهيم ذي ولا إنو أبدا قال صلى الله عليه وسلم إن الله لا يعذب بجمع الآية أموني فيها جوان بالقيوب بحاجة مجوعة ولا بحزن القلب يجعل تحت إنو أبدا ولكن يعذب بهذا الإنسان كان له يعني ريح قمو أهين kòrìyàn nìsàn àhán ọ̀yẹ́ ìhàn àbí kó sànùwà kọ́sọ̀ dáadáa ọlọ́wọ́ sànùwà ó di wà wà ìzá takallama al-insan bí kalama yadda Allah inda al-masiba tí bá sọ̀rọ̀ tó dáa tó lọ́n tó yẹn sí mọ̀lẹ́gbẹ̀rẹ̀ وقال إنا لله وإنا إليه راجعون فني يدعون لك ودعون لك وحمد الله وشكره كيف نوبه

دل الحديث على أنه ليس كل من فيه من شيء بقى من كذا كويك من في يعني إن جائلية يكون كفر كافرا يقول ما تقول له صديق كفري الأمور الجاهلية من ما هو كفر الجاهلية ليس بقى كفرني من ما هو دون ذلك أريد أن يستهلك بكم كفري والله تعالى أعلم السلام عليكم ورحمة الله وبركاته